hey guys welcome back to my channel in this video i am doing a get ready with me in my native language collab with nello okeke please make sure to watch her video as well i'll leave a link in the description box thank you so much for watching and let's get right into this <laughs> oh my god this was harder than i thought yeah it was harder than i thought i speak well all the time but I didn't think it was going to be this hard. <laughs> Ẹ káàbọ̀ sí orí <laughs> Take one, let's do take two. Ẹ káàbọ̀ to two sense take over. <laughs> This is hilarious. to káàbọ̀ sí take over. Tosin's Takeover. me, ni alákòótán yín Olúwatósìn Ọláníyì. eight hours later. ẹ káàbọ̀ sí orí ètò Tosin's Takeover orúkọ ẹ káàbọ̀ sórí ètò Tosin's Takeover èmi ni alákòótán yín Olúwatósìn Ọláníyì ní lórí ètò lẹ́ni màá. is all this? What's all this? What's all this? eight hours later. ẹ káàbọ̀ sí orí ètò Tosis Takeover lẹ́nu orúkọ ti tèmi ní Olúwatósìn Ọláníyì nínú ètò títí ẹ̀ní àbí lórí ètò tèmi màá máa sọ mo máa máa ṣàlàyé bí mo ṣe máa ń ṣe ara ṣe ojú mi lóge kí n tó kúrò nílé lójoojúmọ́ mi kì í fi bẹ́ẹ̀ ṣe eh, mi kì í fi bẹ́ẹ̀ kun ojú mi nǹkan tí àwọn olóyìnbó máa ń pè ní makeup mi kì í fi bẹ́ẹ̀ ṣe yẹn àmọ́ mo máa ń tọ́jú ehm, àwọ̀ mi mo máa ń tọ́jú skin mi so that ẹ mọ̀ mi fẹ́ crack. <laughs> so mo máa ń tọ́jú skin mi mo máa ń tọ́jú àwọ̀ mi dáadáa kí um, kí kí àwọ̀ mi kó wá lọ dàbí sanpépà tá a bá ti dàgbà ṣóyeyín Share understood All right. so um, ẹ má wò ẹ má wò bó bó ojú mi fẹ́ funfun díẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ fọ ojú mi ni torí ẹ̀ ni ojú mi ṣe funfun nǹkan tí mo fi fọ ojú mi lélẹ̀yìí àwọn olóyìnbó máa ń pè ní low pH good morning gel cleanser um, kínní yìí ó dàbí ọṣẹ téèyàn fi ń fọ ojú àmọ́ kò ń ṣe ọṣẹ ẹ má fọṣẹ fọ ojú yín o tẹ́ bá fẹ́ kí ojú yín kó gbó bí ọ̀nà Gálílì ẹ má fi ọṣẹ ọṣẹ dúdú ọṣẹ tó fi ń wẹ̀ ẹ má fi fọ ojú ọṣẹ tí wọ́n ṣe specifically tí wọ́n ṣe gangan fún ojú òun ni kí ẹ lò àwọn kọ̀rá nù àwọn ṣàǹṣùn àwọn Koreans <laughs> àwọn lọ ṣe eléyìí so mo wá fọ ojú mi fún one minute I don't know what one minute tí we should google bóyá ìṣẹ́jú ẹ̀hẹ́. Eh mo máa ń fọ ojú mi fún odidi ìṣẹ́jú kan gbáko kí n tó sùn lẹ́yìn ìyẹn mo máa ń lo nǹkan tí àwọn eléyìnbó ń pè ní exfoliator or scrub tó bá jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní tọ́jú skin yín ni mo advice or mo gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ lo scrub àmọ́ tó bá jẹ́ pé ẹ ti gbó díẹ̀ bíi ti tèmi báyìí nínú ká máa ṣara lóge yìí mo máa advice pé kẹ́ lo chemical exfoliator chemical exfoliator yìí ó dàbí mímọ̀ kan tó ń pe chemical yìí ní èdè Yorùbá but nǹkan tí nǹkan tèmi máa ń lò lélẹ̀ ó dàbí omi àmọ́ èmi máa ń dàbí powder ó máa ń rí fẹ́lẹ́fẹ́lẹ́ but ìtèmi máa ń lò yìí ó máa ń dàbí omi mo kàn máa da díẹ̀ sọ́wọ́ màá dẹ̀ rọra. Eh, fi pa gbogbo ojú mi mo dẹ̀ máa dúró fún bíi five or ten fún bíi ìṣẹ́jú márùn-ún àbí ìṣẹ́jú mẹ́wàá nǹkan tí exfoliation máa ń ṣe ni pé ó máa ń yọ gbogbo gbogbo kúrúnà tó ti gbẹ tó ti gan mọ́ abẹ́ skin yín abẹ́ àwọ̀ yín ó máa ṣí gbogbo ẹ̀ kúrò àwọ̀ yín máa dán mọ́rọ́mọ́rọ́ àmọ́ mo ti ṣe yẹn ní alẹ́ àná mi ì dẹ̀ fẹ́ kí ojú mi mi ì fẹ́ kí àwọ̀ mi kó tún wá kí gbogbo àwọ̀ mi kó wá ṣamálámálá bí ìfẹ́ yẹn so mo ti ṣe é lánàá mi ìwà ní ṣe é lẹ́nu so eh, next mo kàn fẹ́ kẹ́ mọ gbogbo àwọn nǹkan tí mo ti ṣe ka ka tó lè proceed ka tó lè tẹ̀síwájú ó yẹ yín ṣó yẹ yín tó bá yẹ yín ẹ fi sínú comment section pé ó yé mi o. so next thing usually èèyàn máa lọ mo máa ń ṣe nǹkan tó àwọn òyìnbó pè toner tọ́nà yẹn nǹkan tó máa ń ṣe ni pé ó ní ipò tó yẹ kí ojú wà ní gbogbo ìgbà àmọ́ téèyàn bá ti fọ ojú omi àti àwọn nǹkan tí wọ́n fi ṣe ọṣẹ yẹn ó máa ń ṣí ojú kúrò ó máa ń ṣí àwọ̀ wa kúrò ní ipò tí ó yẹ kó wà yẹn tí àwọn olóyìnbó ń pè ní pH level máa ń ṣí àwọ̀ wa àti skin wa kúrò ní ipò yẹn so nǹkan tí toner máa ń ṣe ni pé ó máa ń dá skin wa ó máa ń dá ojú wa àwọ̀ wa padà sí ipò tó yẹ kó wà nǹkan tí toner máa ń ṣe nìyẹn toner yẹn mm, ọ̀pọ̀lọpọ̀ wa ó kàn máa ń dàbí omi ni ìyẹn kàn máa spray mm-hmm. oh beautiful ọmọ tó rẹwà tó make sense. Oh, Sherry, ṣẹ́rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń ní pimples mi ò kọ́ tó ń pè ní pimples lórí ìgbà but ẹ mọ àwọn kíní tó máa ń jáde lójú yẹn tó máa ń dà bíi òkúta <laughs> tó bá jáde lójú tó bá ṣe báyìí yẹn mo máa ní pimples kan tẹ́lẹ̀ àmọ́ láti ìgbà tí mo ti ń ṣe ojú mi tí mo ti ń tọ́jú àwọ̀ mi àti skin mi kì í ní àwọn bí èké lé àwọn pimples yẹn mọ́ àmọ́ hmm, bí àwọn pimples yẹn ṣe ń lọ ló ṣe ń fi apá dúdú dúdú dúdú dúdú sílẹ̀ sójú mi láì ṣe olùpá gbogbo àbí láì ṣe fálẹ́yìn olóró so ó ti fi oríṣiríṣi dúdú dúdú dúdú dúdú spot táwọn olóyìnbó pè ní dark spot àbí hyperpigmentation ó ti fílẹ̀ sójú mi so láti ẹ mọ̀ sí àwọn nǹkan dúdú kúrò ní mo máa ń lo kínní wọ́n pè àwọn olóyìnbó ń pè ní ascorbic acid eight percent and alpha octane two percent ṣẹ́rí ascorbic acid yẹn eh, òyìnbó ńlá ni fún vitamin c eh, normal vitamin c ta máa ń lá yẹn àmọ́ eléyìí wọ́n ṣe fún àwọ̀ àbí fún skin mi so nǹkan tí mo máa ń lò fún eh, àwọn kó máa ṣí àwọn dúdú dúdú yẹn ṣe rí àwọn dúdú dúdú kíní dúdú dúdú yẹn ah ó máa ń pẹ́kọ́ tó lọ o ó máa ń pẹ́ gidi gan-an so bó ṣe wà yìí ọlọ́run ló mọ generation tí ó wá kúrò lójú mi tán pátápátá àmọ́ àwọn máa gbìyànjú náà ni àbí ṣé a máa fojú wálẹ̀ kó dàbí ọ̀nà bàdágìrì green. kò pọ́síbù àlèfílẹ̀ so mo máa fi pa ojú mi everywhere mo máa filẹ̀ fún bíi five minutes máa máa tẹ̀síwájú pẹ̀lú àwọn nǹkan tó kù tí mo máa ṣe ẹ má gbàgbé ètè yín o torí hmm, a fẹ́ kí ètè wa kó wá le bíi ti pọ̀mọ́ Ìjẹ̀bú ẹ kíní yẹn ti wà lójú mi ń sìn fún bíi five minutes so mo máa move sí nǹkan tó yẹ ká ṣe next nǹkan tí mo máa ṣe next ni pé mo máa lo nǹkan tí àwọn olóyìnbó ń pè ní essence ṣe rí essence yìí òun ló máa ń jẹ́ kí àwọn àwọn nǹkan mìíràn tá a bá máa lò sí ojú wa tó máa jẹ́ kí ó wọnú àwọ̀ wa tó máa jẹ́ kó wọnú skin wa dáadáa kí gbogbo ẹ̀ lè ṣiṣẹ́ kójú yín máa dán mọ́rán mọ́rán ẹ̀ mọ̀ ó yín so eh, essence yìí ó máa ń dàbí omi but omi tó tó thick díẹ̀ ju omi lọ ju omi lásán lọ so ma mo kàn máa fi mo kàn máa fi ṣe ojú mi báyìí níṣẹ́ rí tẹ bá notice àbí tí ẹ bá tẹ bá ṣàkíyèsí ah yorùbá mi make sense tẹ bá ṣàkíyèsí ẹ máa rí i pé bí mo ṣe ń lo kìíní mò ń tẹ̀ mọ́ ojú mò ń tẹ̀ mọ́ àwọ̀ mi kí gbogbo ẹ̀ lè wọlé dáadáa ṣe rí gbogbo àwọn nǹkan tá à ń lò yìí ó wọ́n o àfẹ́kówó èso àfẹ́kó ṣiṣẹ́ kó wọnú skin wa dáadáa ẹ̀ẹ́kàn rárá máa tẹ̀ báyìí tẹ̀ bá dẹ̀ ti ń lò ẹ má tẹ ojú yín lọlẹ̀ báyìí ṣe fẹ́ gbó ni ṣe fẹ́ gbó bí ilẹ̀ ni ẹ má tẹ̀ báyìí ẹ má tẹ̀ lọ sókè ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ má ṣe ẹ má báyìí ẹ má ṣe báyìí ṣe fẹ́ kí ṣọ̀rẹ́ ṣọ̀rẹ́ ṣọ̀rẹ́ kí so ẹ máa tẹ̀ lọ sókè báyìí ẹ máa ṣe báyìí ẹ máa tẹ̀ sókè. mo máa lò next òun ni nǹkan tí àwọn olóyìnbó ń pè ní vitamin C serum ẹ mọ̀ kí mo sọ fún yín pé mo lo vitamin C lẹ́ẹ̀kan eléyìí mo tún kí kí mo tún mo tún lo vitamin C mi sí ojú mi nǹkan tí vitamin C máa ń ṣe ni pé mo ti sọ lẹ́ẹ̀kan pé ó máa ń ṣí gbogbo Eh, spot dúdúdúdúdú kúrò ní ojú yín ìyẹn ìkíní ìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ó máa kò kí ń jẹ́ kí ojú èèyàn kó tètè gbò ẹ mọ̀ pé ẹlòmíì ọmọ twenty five years á ti máa ọmọ forty five years ah! ojú mi kọ orí mi kọ ẹlẹ́dàá mi kọ ẹ̀hẹ́ ẹ fẹ́ kí tẹ́ bá ti wọ fifty gan káwọn èèyàn gan ṣì máa bèrè lọ́wọ́ yín pé ah ah sweet sixteen kí ló ṣẹlẹ̀ àti mi ṣàpòpò àti mi ṣàpòpò ṣe understand. <laughs> so torí ẹ̀ la ṣe máa lo vitamin c serum ó máa ń jẹ́ kí ojú yín kó dán rege kó dán mọ́rán kó máa shine kó máa ṣá própró ó máa dàbí pé ojú yín ni òórùn tí ń jáde ní gbogbo ojú yín máa máa ṣá ó máa máa smooth ó máa máa ṣe dáadáa so eléyìí òun là ń pè ní vitamin c serum torí ẹ̀ la ṣe máa lo vitamin c o kàn máa bù díẹ̀ sọ́wọ́ ni ìgbà míì kò ṣe gbogbo ìgbà ni èèyàn máa ń bù sí ọwọ́ ìgbà míì ẹ kàn máa bù sójú eh, straight ni then vitamin c eléyìí o fẹ́ thick díẹ̀ o fẹ́ dàbí cream èmi ó máa ń dàbí omi ni bírú èyí tí mo fi hàn yín lẹ́ẹ̀kan yẹn so mo máa fi sí gbogbo ojú mi bẹ́ẹ̀ yẹn ẹ̀hẹ́n nǹkan tó máa ṣe àti àti fẹ́ àti parí o àti fẹ́ parí èmi mi ìráyè tí n bá ń jáde láàárọ̀ mọ̀ téèyàn bá ń jáde láàárọ̀ èèyàn ò ní time láti ṣe gbogbo oríṣiríṣi nǹkan bíi ten steps fifteen steps mo máa ń ṣe lálẹ́ èèyàn fẹ́ ṣe fast fast fast fast fast fast ni so tá a bá fẹ́ nǹkan tí a máa ṣe next ni pé a máa lo cream mi sọ pé kẹ́ lo body cream o ẹ dẹ̀ má lo vaseline mi ní kẹ́ lo vaseline mi ní kẹ́ lo ẹ má lo òrí hmm. mo mọ̀ pé ní nàìjíríà aláìkórí gan tí a bá jáde tí mọ́tò bá gbáyọ̀ gan ẹ máa forí sí i náà ní gbogbo nǹkan òrí òrí òrí òrí mi mọ̀ bóyá fòrí ṣe wá ní ní áfíríkà àbí ní nàìjíríà àmọ́ òrí kọ́ ni eh, answer sí gbogbo nǹkan so lẹ́ni a máa lo cream a fẹ́ máa glow ṣe mọ̀ nǹkan táwọn òyìnbó ń pè ní glow glow yẹn ó dàbí pé káwọn èèyàn rí báyìí kó dàbí pé iná iná jáde lójú yín ẹ̀ ń ṣá ẹ̀ ń ṣá pàápàá ẹ̀ ojú yín ó ń shine ẹ̀hẹ́n in fact mi mọ ìtumọ̀ shine ní Yorùbá bọ̀ ojú yín máa shine ẹ máa lo nǹkan tí àwọn olóyìnbó ń pè ní illuminator ṣẹ́rí illuminator yẹn ìtumọ̀ ẹ̀ ni pé iná iná ń jáde láti inú wá bó ṣe máa dàbí ẹ̀ ó máa dàbí pé ojú yín ó ń dán láti inú wá so ẹ kọ̀ rọra wa bù díẹ̀ títí náà ni o tó bá pọ̀ jù tó bá lọ pọ̀ jù ẹ kàn máa dàbí ẹni tí ó da òróró fried rice sójú àbí òróró puff puff sójú ni ẹ kọ̀ rọra máa bù díẹ̀ báyìí ẹ máa fi sí ibi t-zones nǹkan tí àwọn olóyìnbó pè ní t-zones ní ibi báyìí ṣe àwọn òkúta bá ṣe báyìí ó ṣe t nìyẹn àbí ó ṣe cross báyìí òun làwọn olóyìnbó ń pè ní t-zones ṣe ẹ kọ̀ rọra fi díẹ̀ máa fi sí báyìí mi kì í lo eléyìí lójoojúmọ́ náà ẹ̀kọ́ kan ni tí bá kọ̀ wà in the mood láti ṣe àṣejù díẹ̀ díẹ̀ náà ni kò gbọ́dọ̀ pọ̀ jù. ṣẹ́rí cream tí mo ń lò yìí eléyìí náà ó ti ní vitamin c nínú a ní àgbọ̀dọ̀ gbòóṣẹ́ ó dàpọ̀ yẹn understand kan tí mo sọ yìí a gbọ́dọ̀ máa ṣàn ní every time ni so a máa lo cream mo ti sọ fún yín lẹ́kọ̀ọ́ pé ẹ má lo body cream ẹ má lo cream tí wọ́n ṣe gangangangan fún ojú ẹgbẹ́ àwẹ̀ dáhùn alright so máa lo cream máa bù ú kì í ṣe pé ká wá bù ú bíi pé tá ti lo cream yẹn bẹ́ẹ̀ yẹn ó ní nǹkan kan ah nǹkan kan pàtó tó ṣe pàtàkì key tí mo máa ń ṣe lójoojúmọ́ kí n tó kúrò lé tẹ́ ẹ̀ bá ṣe lè ojú yín lè gbó ojú yín lè in fact èèyàn lè ní cancer èèyàn lè ní skin cancer téèyàn ò bá ṣe ṣóyè oh, nǹkan tí mo sọ fún yín pé ó wà very very important ó ṣe pàtàkì kẹ́ máa ṣe kẹ́ tó kúrò lé lójoojúmọ́ òun ni nǹkan táwọn òyìnbó ń pè ní sunscreen ṣẹ́rí sunscreen yìí ṣẹ́rí ó wà fún kó máa. Um, kí ló protect ní Yorùbá <laughs> kó protect skill wa ṣe ok ṣe rí oòrùn tó wà ń tà yìí bó ṣe dáa tó bó ṣe wà yẹn kò dáa púpọ̀ jù fún àwọ̀ wa bó ṣe wà tá a bá jáde ní ojoojúmọ́ láì lo nǹkan tí ó máa ó máa protect skin wa ó lè jẹ́ kí ojú yín kó dúdú ju bó ṣe yẹ kó dúdú lọ torí ẹ̀ lẹ́ẹ̀ máa rí ojú máa dúdú ara máa pupa coke and fanta yẹn ò dáa ìgbà míì kéèyàn máa lo sunscreen fún ọ ló máa ń fà ẹ máa rí ẹlòmíì tó jẹ́ pé fún kò sí nǹkan tó ṣe ẹ kò máa wọ́ pé ó ní skin cancer ìgbà míì òrùn tí òrùn bá ṣà ń ṣe yànyàn sóyò lójú lójoojúmọ́ tí ò protect ojú ẹ̀ ó máa ń fà also tó bá jẹ́ pé ẹ ní àwọn mark spot dúdúdúdúdú bíi tèmi báyìí tí mò ń gbìyànjú láti ṣí kúrò tó bá dẹ́pẹ́ ẹ̀yin náà ní irú ẹ̀ tí ẹ̀yin náà dẹ̀ fẹ́ ṣí kúrò tẹ́ ẹ̀ bá máa lo sunscreen ẹ̀ kàn tọ̀ra yín ní gbogbo product gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń lò ẹ̀ kàn ń waste owó ni ẹ̀ send ẹ̀ sí mi kí n fi ra fried rice ó yẹ yín àbí kò yẹ yín so ó yẹ ká lo sunscreen ṣe sunscreen yìí kò ṣe pé máa lo díẹ̀ o kò dẹ̀ ṣe pé ẹ máa bù bí pé ẹ fẹ́ jẹ bread and tea ẹ kàn máa rọra bù ní ìwọ̀ntúnwọ̀nsì ẹ máa bù ní ìwọ̀ntúnwọ̀nsì ẹ máa spread ẹ sí gbogbo ojú kí ó fi lè protect what's protect in Yoruba how can I be forgetting this kind of thing hey Chineke God nna mẹ́ẹ́n so tẹ́ bá fẹ́ kí gbogbo ojú yín kí gbogbo ojú yín kó dàbí dáhà fẹ́ kí gbogbo ojú yìí kí kúrú náà kò kún gbogbo ojú yìí kó má dàbí ojú tọ́mìland. ẹlòmíín máa sọ pé àmì ò kúrò nílé kò ní di kìnlùkìnì èmi gan ò kúrò nílé mi kúrò nílé àmọ́ ṣẹ́rí ẹ lè má mọ̀ ni òòrùn gbà ẹ lè má mọ̀ bíi ti òòrùn gbà wọnúlé òòrùn wọlé ẹ kò mọ̀ ni òrùn wọlé ẹ kò mọ̀ ní àní ẹ kò mọ̀ ní ẹ rẹ̀ máa fi sí ẹ fi sí gbogbo gbogbo ojú ẹ ẹ fi sí ọrùn ẹlòmíì ó máa fi sójú máa gbàgbé ọrùn ojú máa pupa ọrùn máa dúdú àti coca fanta bíi cola bígì bíi cola pepsi ẹ má gbàgbé etí náà ẹ má gbàgbé etí ẹ fi sí gbogbo ẹ mímọ nǹkan tí wọn ń sá pl míì tó máa ń sọ pé ah èèyàn dúdú mi ni mí o nítorí náà i need sunscreen kò tọ́ra rẹ jẹ ta final final ẹ máa tọ́jú ètè yín ẹ máa tọ́jú ètè yín ètè yìí hmm, ó ṣe pàtàkì ká máa tọ́jú ètè wa torí ara ojú wa náà lè tè wa ṣe fẹ́ kí gbogbo ojú kó máa dán mọ́rán kí ètè wa dàbí sandpaper ìyẹn ò dáa a máa ṣe irun ṣe mọ̀ so that a máa feel bí n pé a jáde ẹ mọ̀ the way téèyàn bá ṣe múra the way téèyàn bá ṣe ṣe even tó bá wà nílé ó máa affect thinking èèyàn ó máa jẹ́ kí ẹ máa ronú dáadáa ṣe understand even though nǹkan tí mo bá sọ kò make sense but anyway ẹ jẹ́ ká ṣe irun àbọ̀ ah, irun ti dín ẹ rí pé style Fádèyí Olóró àti Abija òun ni mo lè yẹn. Ah! àwọn ní magic gan ah, ẹ mọ̀ ni alágbára gan anyway so um, mo lérò pé ẹ ti kọ́ nǹkan kan one or two things nínú gbogbo nǹkan tí mo ti sọ nínú ètò yìí lénìí ẹ má gbàgbé kí ẹ fẹ́ràn ẹ̀ ẹ má gbàgbé kí ẹ sọ fún mi nínú comment section nǹkan tẹ́ ẹ kọ́ nǹkan tẹ́ ẹ rò nípa fídíò yìí tẹ́ bá fẹ́ kí n máa ṣe àwọn videos báyìí ẹnìkan ti sọ fún mi wípé kí n ṣe ehm, makeup tutorial kí n kọ́ yín bí wọ́n ṣe máa ń ṣe makeup dáadáa ní èdè Yorùbá torí mo mọ̀ pé ẹlòmíì blue purple pink ni tó bá ti fi pink sójú á fi pink ṣètè á fi ṣe gbogbo nǹkan tó bá ti wọlé ni òun náà ni pink láti wọṣọ pink a lo pink eyeshadow a lo pink eyebrow a lo pink lipstick ní ọ̀dà irú àwọn ọmọdà bíi eh, eégún ọ̀dọ̀ àwọn bàbá mélèmú kú. ẹ ṣe gan-an ẹ ṣé gan fún gbogbo ìfẹ́ ẹ ṣé gan tẹ́ ẹ wo fídíò yìí ẹ jọ ẹ bá mi pín káàkiri kí àwọn èèyàn lè mọ bí wọ́n ṣe ń tọ́jú ojú wọn kí wọ́n mọ̀ máa gbó ní twenty eight twenty nine kí ọmọ thirty kó mọ̀ máa look bí ọmọ fifty ẹ bá mi pín fídíò yìí káàkiri ẹ ṣé gan. Eh, bí mo ṣe máa ẹ jẹ́ kí n ṣe bí àwọn àǹtí àwọn àǹtí tó máa ń ṣe Yorùbá shows bó ṣe máa ń ṣe eh, ẹ ṣe gan tí ẹ wo fídíò èmi tún ni Olúwatósìn Ọláníyì èmi ọmọ yín àbúrò yín ẹ̀gbọ́n yín àǹtí yín ẹ káàbọ̀ ẹ ṣe gan tí ẹ bá mi wo fídíò yìí ẹ lè ṣe fún àwọn sponsors wa <laughs> àmì sponsor Ah, àmì sponsor ẹ wá pín fídíò yìí kalẹ̀ ní sponsor so ẹ ṣe gan tẹ́ ẹ wo fídíò ire o.